lóògùn ọ̀fẹ́ láti ìlú ọlánìyàn láti wá kábíyèsí àti gbogbo ìlú ló sì rán wa èmi ni ọ̀tún ọlánìyàn balógun wa rèé àṣepàṣe ni àṣepànù bẹ́ẹ̀ ni hmm. bí ò bá ní tó ṣe ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ò ní sẹ́ o wọ́n rán wa wá ni ìyà ń jẹ wá ni wọ́n ṣe wá pa bíríkótó tán pa bíríkótó tí wọ́n ní ká wá bá ẹ̀yìn ológun bẹ́ẹ̀ ṣe gbà wá wọ́n ní bàbá mo nígbọ́mọ ìrùkẹ̀rẹ̀ nígbọ́mọ Ọ̀rúnmìlà tún tá a fi wá nù o. lórí ìlú olókìtì tó ń dà wá láàmú yìí kábíyèsí wa ń tòjòjò lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí ṣùgbọ́n ní ìsìn kábíyèsí wa sọ pé ká wá yín kàn ẹ̀yin jagunjagun kẹ́ ẹ lè ràn wá lọ́wọ́ láti lè bá wọn dojú ìjà kọ wọn àbí. bẹ́ẹ̀ ni ẹ̀yin yá wa ẹni tó bá ń sá ti ọgbà lọ́ba gbà kábíyèsí ìlú wa fi wá yí wa wípé èrè oko wa lóṣù mẹ́fà á máa dá a sí méjì ìdá kan bẹ́ẹ̀ á máa jẹ́ ti tẹ́ bá ti bá wa ṣẹ́gun yẹn. àwọn ìlú olókìtì ẹ̀yin olóyè ìlú ọláyàn put on now yóò my kí Sherry, you said I iṣẹ́ tẹ wá gbé You said I iṣẹ́ tá a fi ránpọ̀ ni kì í papọ̀ do. àlódò ogun jíjà judge tà ní iṣẹ́ tí a kò sí bí wọn ò ti mà á àwọn ò sì jagun ká mọ̀ ṣẹ́gun rí gbogbo tẹ wá bá wà yìí kò sí tó melo ń bẹ o ìtì ọ̀gẹ̀dẹ̀ ni bí àdéhùn ọba ti yẹ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ah. ó lè yẹ lọ́dọ̀ tí a àbí. àdéhùn ò yẹ. nǹkan kan lẹ́ẹ̀ kàn wá ṣe fún wa ṣe rí orígun mẹ́rẹ̀ẹ̀rin tó wọ ìlú yín ẹ̀yìn ẹ̀ sálọ rẹ̀ bu yẹ̀kọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin kẹjọ kàlà ní àyè ẹ ṣeun bàbá ẹ lẹ́yà wa ọba ọlánìyàn pé ká kí yín wọ́n pẹ́ ṣeun pẹ́ kó àdúró tì wá wọ́n lẹ́ ṣe gidi gan ni o wọ́n wá ní ká gbé àwọn ẹ̀bùn bàǹtàbàǹtà wọ́n pé ká gbé fún yín pẹ́ ṣe o. ìyá wa oore tẹ́ ẹ ṣe fún wa yìí oore mẹ́ni ò gbàgbé ni oore bàǹtàbàǹtà yìí sẹ́rẹ́bùtà yìí kékeré ni o ẹ̀rù tó ń bẹ lábà àbí bàbá wa àtìyá wa ọba wa lánìí wọn ní kínkín tológun tológun kínkín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe ràn wá lọ́wọ́ nílùú yìí tẹ́jẹ̀ kó gun kó wa ní ìlú yìí tó gun ọ̀sìn jà wá wọn ní kí n dúpẹ́ lọ́wọ́ yín gidigidi kí n gbẹ́bùn bàtà bàtà yìí kí n gbé fún yín pé omi sì ti ń bọ̀ o. ìyá wa ó tún kún bíi eh. ah, ah, kéétàn <laughs> ilẹ̀ ni. ẹ ah. bá kíkájú sí i ẹ pé mo kí ẹ mo kí ọ tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí ọ tológun tológun hmm. ẹ pé mo ní lágbára lọ àwọn onílé ẹ pé mo ní òkú ilé òní yẹ. àṣẹ. ajá ò gbọ́dọ̀ gbàgbé olóore. àṣẹ. bágùtàn ò sì gbọ́dọ̀ gbàgbé ilé rẹ̀ hmm. wọn sì wọn kó àná sí wa hmm. ṣòkòtò ti dọ̀rẹ́ èdè ṣàwòrò ti dọ̀rẹ́ èwe ẹ mọ̀ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ lè yọ ọ̀dà gbogbo ìgbà tí wọ́n bá ti nílò ìrànlọ́wọ́ wa wa náà ṣe tà. <coughs> gbogbo ìgbà tí wọ́n bá ti nílò ìrànlọ́wọ́ wa àwa náà sì tá àti jẹun ẹ pé mo kí ẹ dáadáa o ẹ pé mo ní àlòpẹ́ owó àtẹ̀pẹ́ ọ̀pá wọ́n sọ́lẹ̀ bàbá wọn pẹ́ kárin kí wọ́n dàgbà dàgbà bí àgbà kan tó fọ ọmọ owó sóńdè sọ́run ọmọ owó wa jẹ́ bí òkè ní. yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí kejì mi ṣe rí ẹ bá kí bàbá wa ẹni wọn ṣe wọn kó àná sí wa ẹni adúpẹ́dúpẹ́ lọ́wọ́ wọn o torí pọ́pẹ́ ní pẹ́ ní sáyàwó òde ògbólú ìyìn ní fúnni níyàwó òde èdò adífá fún ọ̀mọ̀ràn gàngàn tí ìfọjọ́ gbogbo gbore tí ìfọjọ́ kan dúpẹ́ hmm. tó ní kíní yóò dìbò ṣe yẹ orí mọ́ wọn nítorí hmm. pé ń gbore kò dúpẹ́ ni àwa dúpẹ́ oore tò ní o ká lè rí mi gbà ẹ bá kí bàbá wa ẹni wọn ṣe wọn. àmọ́ ẹ̀ wá nílé lọ mo fẹ́ kẹ́ ẹ fìdí àkíngbé sọlẹ̀. kọ́dà wọ́n tún fata pàṣẹ. Ah, ìjẹ́ mi ń wo ilé mi. sori n lò n lò tó yẹ pé ó lè rántí jẹun sùn. ló bá tán ló bá tán ẹ dákun ǹjẹ́ o mọ ń pè ní gbogbo dùn bí n bá ilé nà tó ó wọ gbogbo dùn lọ. ẹ̀gbọ́n mi fọkàn rẹ balẹ̀ ó nà bó ṣe nà lánàá. mo jẹ́ mi nínú mo jẹ́ wọ̀ ni sẹ́bàṣẹ́ àwọn àmì ìlẹ́yìn sí ó rí ó lọ mi ò tí ì dé ó lọ mi bí ìtajà kala. ojú rẹ ni ó ṣe iyọ̀ bí bá ń nà tán ó tún mú mi sí. kódà gan yóò tún jẹ́ kọ́ ìbá náà tó tún mú mi sí iyọ̀. wọ́n náà lónìí bá ronú wọn ti wálé. sórí báyìí ẹ bá tán. a ṣe bẹ̀rẹ̀ ayò ní mi lè ló bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ káyọ̀ tó wà lójú kan lórí ìdáhùn. báwo náà báwo náà. ìbá náà tó tún mú mi sí. kódà yóò tún jẹ̀kọ́. èlé lọ́ọ̀lì jẹ́ ẹni àbìtẹ̀ ẹ̀ ó rí nǹkan ó rí nǹkan sórí máa sórí o sórí o sórí o sórí sórí sórí sórí sórí tami. Hmm. <laughs> ẹwù ẹ̀gbọ́n mi. ló bá tán. ọ̀dọ̀ bẹ̀. kẹ́kànkẹ́ ojú rẹ rèé sọ́ọ̀rì ibi tí mò ń lọ ó ti wọ̀n pé ire ni ó bá ń bẹ̀ tí mo ṣe rí ọba yìí inú mi dùn ayọ̀ mi kún bó wa ni tó gbàgbọ́ ọ̀rọ̀ wa ni ó sì ń sin ìdọ̀sí sí ní báyìí àkànkẹ́ ó pé bó òṣùpá mẹ́ta tí mo ti ń bá wọn sọ̀rọ̀ yìí wọ́n sì ṣe tèmi àkànkẹ́. adìyẹ ṣé òun gbọ́ ni ó sá létí mo ní kò tí ì tásìkò tí wọ́n lọ kọ kí ló wá dé. Ah, àkùnfẹ́ kó o ṣe dákun kó o ṣe gbà fún ọ̀rẹ́ mi yóò mọ̀ ẹ́ pé arẹwà ọkùnrin ní í ṣe ọkọ arẹwà obìnrin dákun gbà fún ọ̀rẹ́ mi kẹ́sì máa gbọ́ pé nǹkan tọkọtaya. ìgbà náà kí láti lọ́kọ̀ọ́. <coughs> ṣe rí ṣe rí nǹkan tí mò sọ. Ah, lórí gbogbo nǹkan tó sọ pátá mò ń gbọ́ má wọ́n tiẹ̀ olórí ibu ṣé tí èèyàn bí ọ̀tẹ̀ fọkọ ṣé eré yìí lè yàn fẹ́ ah, orí yẹ gẹ̀ẹ́gẹ́ hmm. olórí ibu bọ́wájú yóò máa lọ. báàmì ẹ ẹ ṣàkíyèsí pé àkọkẹ lóyún. Ah. àìlá báwo. ìwọ ṣe dó lóyún náà. bí kó máa tutọ́ kó máa bì bí owó jẹ tásì jẹrin ṣàdédé là ń jẹun àfi gọbì ló bá kun itọ́ lótú kẹlẹbẹ lótú ah! bá mi ó jọ fún àkọkẹ fẹra kù. ojú rẹ òṣìṣẹ́ funfun. ìwà mọ̀ ni ò bá mi. nígbà tí ò yà wòlé yóò lóyún nínú ọ̀dẹ̀ yìí kò jẹ́ dẹ́rú ẹ̀ wò kì í ṣe pé ó kéré àti lọ́kùnrin àmọ́ gbà tí wọ́n fẹ́ ya tiẹ̀ lọ́dẹ bàbá tiẹ̀ níṣu lọ́kà ni mo lọ rí fẹ́ yẹ ẹ wálé tìlù ti fọn nẹ́ẹ̀sì fi gbà mí lálejò ẹnì kan ó ṣe àjòyè ìdágìrì tí ó já mọ́ kúrò lẹ́yìn mi tí ó kì mọ́lẹ̀ yóò fún mi ní mọ́ ńlá nínú ilé yìí ọmọ òun dàrí àkàkẹ́ ìbẹ́ nílé kò ní fún mi àkàkẹ́ àkàkẹ́ o nígbà tí ò yà wèrè wọn ó sì kì mọ́lẹ̀ wọn ó fún mi nọ́ọ̀dẹ̀ báyà bá mi pè ọ́. ẹnlẹ́ o ta ló bí ọ. ẹ̀yin ni bàbá mi. ṣé o lè parọ́ fún mi. rárá o. I'm àkànkẹ́. ó bàbá mi. ń gbọ́ o ti lóyún. ta ló fọ lóyún. sọ wà lẹ́nu ni. o ò létí ní àbọ̀ ya wèrè ni wọ́n ní ta ló fún ọ lóyún. fi pẹ̀lẹ́já pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú un ni òkú yìí ó ruru káwa ruru. ọ̀dà ẹ gbó sórí kó o kéré kó o lóyún gbogbo àwọn tí òtún ọgán ti ń ṣàbí àmọ́ ń ọkọ kó sínú orí ibú oríire ni ta lẹni gan tó fọ lóyún. sọmọ yìí ò wọ. sọọyọ nu. ẹ wo lórí burúkú mà lọmọ yìí. ṣé obìnrin máa fọ́bìnrin lóyún ni àbí ẹ wá gbà mí. fúgbà kẹ́ mò ń bí ọ tó o bá kọ̀ tó o bá jẹ́wọ́ wọ́n bẹ orí rẹ fún ọ láàrin. mo ní ta ló ń fọ lóyún. àbí sọ̀wá lẹ́nu ni. àìdé èwo àìdé tèmi. èèwọ̀. wọ́n ní aláǹtakọ̀ ọ̀dà lẹ́tà oníjù náà gidi lọ́nà ọ̀run. ajá kú. ó fèrè sáyé. adìyẹ kú. ó ní ìwé sílẹ̀. ìgbín ṣubú. tó sì kára ń. ẹ̀jẹ̀ kìí ti gbàgbé ẹ̀jẹ̀. ayé. ayé. ẹ wò ó ẹ fọkàn yín balẹ̀ ẹ wò ẹ dídọ̀ máa yẹ a ti gọdẹ lẹ́wẹ́ a ti gọmu lẹ́wẹ́ a ti gọdẹ sọ lẹ́wẹ́ gèrè wòra ẹ wò mí àjọjọkọ lórí ẹni tí ọjà dín báyìí gbogbo ẹ dáadáa ẹ dáa yìí sa èé àkàkà dáa ní ẹ̀rọ àfẹ ẹ wò mí ẹ fọkàn yín balẹ̀ ogun tẹ́ ẹ̀rí ẹ̀jẹ̀ yìí àjẹsẹ̀ tẹ̀ yín àjẹsẹ̀ tẹ̀ yín ẹ wò ó èsì ìjà tẹ̀ yín nìkan kọ́ ìgbà ìjà papọ̀ ẹlẹ́yẹ ni ẹ ti ṣàdọ̀gbà ṣiṣẹ́ lọ́gbọ̀n ọ̀gbọ́n gbà o àmọ́ o kankan làwọn fàdí ṣe o èèwọ̀ yìí ni ẹ fi ọwọ́ ká ẹ má ẹ jẹ owó tì ní ẹ fi ṣe má ẹ jẹ wo ó ti dèwọ̀ fún yín o ọmọ ẹ̀yìn méjèèjì ò gbọ́dọ̀ fẹ́ra yín o kò sí méjì tó ń gbà ti dẹjọ́ ọmọ ìyá èèwọ̀ ni ẹgbọ́n o ẹgbọ́n o kò jù bẹ́ẹ̀ lọ tí ṣe fún yín ṣiṣẹ́ ṣiṣẹ́ òní dé bá yín ẹ wò mí ẹ mẹ́jàdó yàn pẹ́nu mẹ́jàdó yàn pẹ́nu ẹ ẹ ó yá ẹ kò ṣe mọ́ gẹ́ ẹ gágá ti ṣe gágá yòó ògiri àràpá ti àpáàdì. <laughs> ọmọ méjèèjì nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n èèrà kan gbọ́dọ̀ yìí wọ́n èmi mo sọ bẹ́ẹ̀ kàràǹgbà náà ẹ̀yin méjèèjì yóò yàfẹ́ ẹ wò láàrin yín ìkan nínú ẹ̀yin méjèèjì yóò yàfẹ́ mi rẹ̀ lẹ́yìn kẹ́ẹ̀rà bá rìn wọ́n ah! ẹ ti ṣíjú àbúrò dẹwòrùn láì ṣàwọ̀ ẹ̀yẹ èrò gbọ́dọ̀ yìí wọ́n kò jù báyìí lọ. Àmọ̀kẹ́ dúró. Àkànkẹ́ wọ́n lọ lóyún ṣé ó mà ga o o tó ara ẹni lóyún fún wá jẹ́ ẹ̀gbọ́n rẹ ló lóyún fún Àkànkẹ́ ah, <laughs> ọ̀rẹ́ mi ó wá gbà mí. ọ̀rẹ́ mi eh? àjogúnbá lọ̀rọ̀ wọn ìdílé wọn àjogúnbá ni bàbá ń fọmọ lóyún hmm. àbúrò fẹ́ gbọ́n lóyún ẹ̀gbọ́n gan fàbúrò rẹ̀ lóyún kí wá ní tuntun ẹ kò jọ alójúmọ́ ọ̀rẹ́ mi bọ́ọ̀sì máa bọ́ọ̀sì bá kúnnu. ó kò fún wọn ọdún mi ó torí tó bá rí ìyàwó mi ní ìsinyìí ọ fọwọ́ báyìí kọ́ tó lè dìímú ni tó bá gbogbo ẹ wà ìyàwó mi náà ń pè bẹ́ẹ̀. ṣé ẹ ti sinmi tán báyìí. àwọ̀ sinmi bẹ́ẹ̀ kẹ́lá àwọ̀ rẹ̀ ẹ tẹ́ra mọ́. mọ bí. yóò tó yé yín. yóò tẹ lọ máa bíbi dàpọ̀ tó ń bí lé yín. ọ̀nà tó rí àpáta tó pòrò wọ́n sì ní bẹ́rù bá kọ ilẹ̀ tó bá kọ òkè ó ní bí ọtọ́ pẹ̀kun rẹ̀ sí abẹ́rẹ́ hmm? nǹkan kan ọ̀sọ́ sí ọ́ kùn bí ọ̀nà tá a lè tọ̀ àbí ọ̀nà sáni dé mábẹ́rẹ́ kọ́ mọ́ béèrè béèrè lára sọ. arógundadé hmm? ṣe mọ́tò ìrí nǹkan kan rẹ̀ mo rò rò rò òun tiẹ̀ mo rí tàbí téèyàn gbé kà mo rò òun ò rí rò rárá torí ibi tó délẹ̀ yìí ibi tó délẹ̀ yìí ó ti ó ti doríta mẹ́ta ó ti pòrúurú ọba rán ní iṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe é mọ̀jẹ̀ odò ọba ò sì ṣe é rọ́ọ̀lù kí làwa ṣe lórí ọ̀rọ̀ yìí báyìí ó ti sú èmi gan. ẹ ẹ ó wá yẹ orí mi nǹkan kan ló sọ sí mi lọ́kàn okùn ò ní gùn kọ́mọ́ níbi ó ti fà wá bí ọba ṣèṣe tó ṣẹṣẹ ìṣe kankan ìdédé ṣe nígbà tó bá dáfa nù kó sí tó lẹ́nu kó wọ́n fẹnu ẹ̀ kó túbọ̀ jẹ́ pé ọmọ tiẹ̀ ló kí ọmọ tèmi mọ́lẹ̀ tó fún yín ẹ já fẹ̀jì ọmọ rẹ kó gbogbo tí ń bẹ́lẹ̀ kí n tó ń rọ̀ tán bọ́mọ tèmi bá sì bímọ ó kọ ọmọ rẹ láàsọ ọmọ tí yòó bá bí wọ́n bá gbèsè ayé ẹ lọ. Arógundadé ṣé ìwọ ti gbàgbé ni ó ti gbàgbé páwọn ìyá ti jó yá pé àwọn ọmọ méjèèjì nǹkan kan gbọ́dọ̀ sí hàn. Ah. Eh, eh, eh, èmi tiẹ̀ wá ronú nǹkan kan o mm-hmm. hmm. mo rò pé níbi tọ́rọ̀ dé dúró yìí ọkùnrin nìwọ ibi tó bá sì lè là á bọ́ ọmọkùnrin ọkùnrin máa ṣe bí akin lọ́jọ́ gbogbo ni o ò ṣe kúkú gbìyànjú kó o ṣe bí akin àbí lórí ọ̀rọ̀ tí ń bẹ lé mi ó sì káwọn ọmọ pọ̀ wọ́n mọ tọ́jú wọn kankan tẹ́lẹ̀ náà gbogbo wa náà náà kúkú jọ mọ̀ pọ̀ àmọ̀ yàtọ̀ nú ọmọ rẹ àtọmọ mi èyí sì mọ tọ́jú gbogbo wọn papọ̀. bá a ní bó o bá wá ní ìṣe bí akínní ìṣe tó ń tọ́jú gbogbo àwọn ọmọ ìlú ògbó lèmi fẹ́ sá lọ n bá ṣe bí akínní tí mo kú lẹ́yìn tí mo kó lọ ìlú ògbó mi ìgbó ní padà sínú ìlú yìí. kì í mọ̀ ṣe ti fífi ìlú lẹ̀ mọ́ a ní kò gbìyànjú kó gbégbùrú gàjà kó ṣe bí akọni kẹlẹ́ran ó tu. òun rò kúrò sọ́ọ̀rì ọ ni àbẹ̀lẹ̀ kémi ó kú njọ mọ táyé náà tó rò kúrò mi. àrògùdàdì nígbà mọ́kùnrin òní kú tẹ́lẹ̀ àtìtò ní ìrètí ń dúpẹ́ kó ń jí tòní ó sọjọ́ ọkù rẹ̀ wájú ni ah. torí bọ́ bá jí tòní ó lè mọ̀ jí tọ̀la. àbájọ ìwo tó ń wà parò bíi kó o fi dálá àsórí mi ni ọ̀pá mi ó ti ń wù ọ́ bíi kọ́ dẹ́mì mi légbodò. èmi kí mo fẹ́ pa ọ́ ọ̀rọ̀ tó délẹ̀ yìí ni ìwọ náà sáré. èyí tó dáa ni kí wọ́n ó ṣe bí obìnrin hmm. kí wọ́n ó bá ọkọ ọkọ kọjú bì kan àmọ́ yóò sì máa yà á bọ̀ ọkọ ọmọ lò pọ̀ bọ́ lẹ́yìn rẹ bó ṣe kan lọ́dún àmọ́ ṣèrántí rẹ. èyí náà dáa wọ́n mọ̀ ṣèrántí rẹ èyí náà dáa bá ìwọ ni kó o ṣe bí akọni torí kò ayọ orúkọ mo tí ì bá dé ẹ bá mọ̀ pé àwọn ọmọ mi ò tí ì. òun roku wò ní ọmọ gangan o. ìwọ gan fẹnu wọra. kódà ó gbé gọ̀ǹgọ̀ ọ̀lùkọ́rùn nígbà tó ọgọ̀ tán. abẹni. kódà ó gbé gọ̀ǹgọ̀ ọ̀lùkọ́rùn ní ọgọ̀ tán ìwọ ó ro mi. kò sígbà tó lè. àtọ́ ọba wa ro kúrò mi kò sí tó lé nínú kí wọ́n lọ rí dúró dè mí wàrùn. Mm-hmm. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. irú ẹ̀dí kíni dì ọ́. ọ̀sán ọ̀run ọ̀kan ẹni bá ti yá náà ni ọmọ lọ ọjọ́ tètè ronú kó o ṣe bí ọkùnrin èdìwọ́ ní dì ọ́. èmi mà ní ìta ni ọ́. èmi arógundádé ògúnmáyà ni kòkò gbówó. Ah, ẹgbà mi. ìwọ mà ní tọ́jà pé tí n bá fún ọ sókè báyìí ó kù mọ́ lọ́wọ́ ó jù ọ́ lé ó máa jòlè. bí agbẹ́gbẹ́ ẹnu ẹ sáà ń tán lóńdè tí ọ̀gbà láwọ̀ ìwọ wo ìwọ bó o ó ti gbàgbé ni ẹni abámọ̀ lọ́sàn-án ìgbéná wojú ẹ̀ lọ́gànjọ́ pákúrú làkúrú lèmi ọ̀la kúrúkúrú jago <laughs> èmi lò ṣàtìgbéná atẹ́gùn jọ wà ìwé wúrẹ́ mi sojú bẹ́lẹ́kẹ́ ọjà lé dẹ́ngà mi tutù lẹ́yìn ọgbọ́nọ́nù èmi àtìdí aláṣejù bomi gbóná ni bàbá rọ kúrò mi ọmọ nsọ lọ́rùn ni. bẹ́ẹ̀ ni mo sọ mélòó mélòó rú rẹ ti ru wá ti fi ṣàtẹ̀gò bẹ́ẹ̀ ni mo sọ abẹ níṣẹ́ mọ́tò ọwọ́ ọ̀run mi báyìí lẹ̀mí rẹ ó ti wọ. irọ́ lọ pa ìgbà ni wọ́n pa ẹnìkan ẹ̀ pàwọ́ èmi ni mo sọ fún ọ bẹ́ẹ̀ kò sí kú lójú mi ò lè rí mi pa bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. àti àfilè bí kún ló lóko bí pàkúté ni ẹ̀yin náà dà bẹ́ẹ̀ jájà rí ọdá gbádà náà kárí ìwọ tí ẹ̀jẹ̀ ká mọ̀ tẹ́kùn rí ọsán bàǹtẹ́ ẹ̀jẹ̀ ká wò èmi ò jí ọmọ pé bọ́lọ́ngì ní èmi bá sán bàǹtẹ́ èkìsà jìnnìrọ ẹgbẹ́ ìtajà kan náà. mélòó ẹran lọ́lọ́gì ní ọ̀pá tó ń pọnra rẹ lé gbogbo pípa ìsọdẹpẹran lọ́gì ní ọ̀kọjá kọ́ pọ̀ fún ọ èmi àrònìmọ̀jà èmi ìkòkò tí mò ń jẹgun jèèyàn tí wọ́n bá pàdé rẹ̀ níbikíbi wọ́n jẹ ọ́ tapatapa. bàtà láàrin òtó bẹ́ òkú náírà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ tó bá lòun darí somi gbóró ní òkè lọ sọ́ọ̀nù. ajá rẹ kí ọ̀tá lè yẹ lórí ọ̀sẹ̀ jẹ. ọ̀tá mọ̀ tẹ̀sùn ọkùn erin ni mọ̀ tẹ̀sùn ni mo sọ bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ ni. abẹni abẹni. mo dán lóhùn. ọ̀dà mi lójú pé mi ni pa ọ. èmi ni wọ́n pọ̀. ọ̀dà èmi ni wọ́n lè. ẹyẹ kẹyẹ tó bá lóhùn ó fi yẹ pa ní ẹwùrì yóò dà pa so bí hmm. dàkùn mọ́ bá dùbò ẹkùn yóò dà. bó bẹ́ẹ̀ ni mo wí fún ọ àjọrí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ jáde èmi ni wọ́n pa ṣe ni àárín wọn túbọ̀ ń dàrú sí i. náà nù. Àìdé tó bá ṣe pé tèmi nìyẹn ó dá lábàá pé àti ìyá rẹ o àti bàbá àkànkẹ́ kó kàn án lóbi. Ah, bẹ́ẹ̀ ni ah, ó ṣe àṣìbáwọn so ṣe ṣe kí ọkọ̀ bí rẹ̀ Àyìndé ṣé o kò tèmi kó o kan ọ̀dún ìrẹ̀wọ̀n nínú nínú ìfaramọ́ òun àmọ́ wọn náà sá wò ó kò sẹ́ni tí mo tí mo dùn bí wíwọlé Ti, wà àti àkọ́kẹ́ ó ti gbòdú pé kí ẹ máa bára yín lò pọ̀ oyún mi yóò dá wàhálà lẹ̀ àmọ́ nígbà ẹ̀yìn náà Ah, ah, dàbà o ibi tó gbé déhùn gbogbo gbogbo ló dà wọ́n bí gbogbo yìí tí kejì rẹ̀ sọ nǹkan tọkàn tán ló ń wí wọ́n jẹ́ wí ọ̀rọ̀ kan fún ọ̀rẹ́ mi ó ṣe mo ṣe sùúrù ó ṣe mo ti lérò ọ̀rọ̀ kẹlẹ́ yìí sùúrù lọ̀rọ̀ tó wà lẹ́nu. ó gbọ́ bówe Yorùbá ṣe wí wọ́n ní sùúrù kì í pọ̀ ju àfi tí ó rárá sùúrù gan-an wà nínú àbí kí o ti nílò ní àkókò tó tọ́ ni ó tọ́ kẹ́rù èké mi èké méjì tó ní ojú mi dàpọ̀ kí ní bí bàbá àkẹ́kẹ́ mú àtìyá àti ẹ̀rọ tó ní bí wọ́n ní mi o pápá àjùgbọ́ náà sámú wípé ọ̀rọ̀ jọ ni àwọn méjèèjì wọn ní sàásẹ̀ bí bẹ́ẹ̀ bá sì fẹ́ra yín tẹ́ fúnra yín lóyún ẹ kọ́ ọmọ ọ̀rẹ́ ò tún wọnú ara wọn má nǹkan kan lè ní fẹ́ tọ́ ọlọ́rẹ̀ tó bá lè gbà láàyè wípé tó o bá yọ̀ǹda fún mi fún ọ nìkan lè fẹ́nu ara rẹ̀ kọ̀ọ̀kan pétọ̀ kí lọ bọ́ ọ bá wọn àhà ọmọdé gbé àgbà gbé. ẹ bò la fi dá lè. ilé ẹ̀fẹ̀ nìkan kọ́ la dá lù wá yìí o nígbà bá wàá dọ̀rọ̀ òun ẹ̀gbọ́n fẹ́ tọ́kú la gbogbo sọ́wọ́ sàgbọ̀n ti bàbí mi ò ní gbọ́ ni. àmọ́ jẹ́rìí inú wọn gbọ́n ó dùn tó bá ti gbà láàyè ni o kì í sọ̀rọ̀ yẹn o. nígbà tí n ṣe kí nǹkan mi ò fẹ́ wújọ ńbẹ. ó sèmi láǹfààní kan tí bá ti ń lọ jọ pè mí dání. a ah, irọ́ egbèrè ọ̀tẹ̀lé o nífẹ̀ẹ́ sí gbogbo wo ọ̀rẹ́ mi ọ̀rẹ́ wa ni gbogbo ohun tí bá gbogbo wa pátápátá ní í ṣe nítorí pé wọ́n ní tó bá ti ń ṣàbọ̀yàdé òògùn ọ̀yà ní ṣe. wọ́n bọ́rọ̀ ṣe tó yìí tó bá ti lè sọpọ̀ ọ́ pé wọ́n pátápátá lọ. àṣẹ o. bí o ṣe fẹ́ kó lọ yìí ṣùgbọ́n jẹ́ kí àkọ́kọ́ jẹ́ lọ oyè kí ọ̀rẹ́ wa lọ nítorí tó bá pọ̀ báyìí wọ́n lè wọ́n ibi tó tiẹ̀ ti mọ́rọ̀ òun gbà bóyá àkànmú bá ti lọ gbogbo náà ẹ dákun ìyá lórí àwọn ti sọ ya nígbà lórí kí ni. gbàgbé pé wọn fẹ́ pa kú jẹ wọn gbàgbé. wò ó dẹ́kun àfọmú dẹ́mẹ́nu kò àti lóòótọ́ tiẹ̀ ni mo rí lóòótọ́ ni. Arógundádé o gẹ́gẹ́ bí àdéhùn tí ìlú sọ pé àwọn máa ṣe fún ọ lóṣù mẹ́fà mẹ́fà mhm. àdéhùn náà làwa múṣẹ lónìí o. bẹ́ẹ̀ ni Arógundádé ìwọ́dọ̀ ní ọdọọdún làárọ̀ rọ́rọ́gbó ọdọọdún làárọ̀ àwùsá ọlọ́dọọdún làárọ̀ ọmọ obì lórí àtẹ ọlẹ́sẹ̀ wa ò ní sìn yá yìí ẹsẹ̀ wa náà ò sì ní nǹkan nìyí a ní ká ṣe bá a ṣe ṣàdéhùn. èmi náà mo sọ bẹ́ẹ̀ pé bọ́dún bá dun rẹ̀gún amáwọ̀ tuntun bọ̀. ṣeun. gbogbo apátápátá ẹsẹ̀ wa ò máa pèlè. ṣe ìdúró. àní kúkú ọ̀wọ́. àmọ́ bí tá a bá dé yìí ọ̀yá ìwọ àtiwọ ẹgbẹ́ rù yìí ẹgbẹ́. arókùnádé. ẹ máa gbé lọ ẹ pé méjì tí mo mú yìí ibi ọba wù yẹn darí àwọn èyí kọ. arókùnádé ìwọ ló lẹ́rù mẹ́rẹ̀ẹ̀rin kò jẹ́ kó rí bẹ́ẹ̀. èmi kẹ́mi ni. kì í ṣe bá ṣe ń ṣe rèé. ẹ má fẹ́ tọ́ mi dùn mí béèyàn bá kọ̀ tí ọba fún mi lẹ́tọ̀ mi orí olúwa rẹ̀ ó burú lọ́rùn ẹ̀. ẹ gbọ́ hmm? méjì tó kù yìí ẹ bá lọ rèé dàódò. tó bá ti wá rí bẹ́ẹ̀ á jìṣẹ́ fún kábíyèsí ẹ̀yin ẹ̀ṣọ́ ẹgbẹ́rù. ìyá wa. ẹ káàbọ̀ o. ẹ ǹlẹ́ ìyá wa. ìyá wa hmm? gẹ́gẹ́ bí àdéhùn tí ọba wa ọlánìyàn tó sọ pé òun máa ṣe fún yín lóṣùpá mẹ́fà mẹ́fà ẹrù náà a ti kó o dọ́dọ̀ arógundádé àmọ́ ń gbà á kẹ́rù ọ̀hún lẹ̀ ẹrù ọ̀hún wá jẹ́ mẹ́rin ó bá sọ fún wa pé adá méjì padà. arógundádé sọ bá ń fún yín ó kó méjì tiẹ̀ ó ní ẹ mọ kó méjì tèmi padà lọ ah, ó ti yé mi ẹni ọ̀rọ̀ ń dùn àìfọ̀rọ̀ lọ fẹ̀kàn tẹ́lẹ̀ náà kò sí gbòóní gbòóní dágbó méjì tọ́fún ọ̀tọ̀ sí gbẹ́gì tí kálukú ọ̀kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ ẹ wo ẹ̀yin olóye ajá tó bá ti forí kò gún ọ̀ lọ ẹ ǹdàrà tó kábà fẹnu sọ báyìí ni kú sí ẹrù tèmi lè yí. Iyawa ẹ dákun ṣé ṣé ò sí. kò sí nǹkan kan o péré hmm? kò sí nǹkan kan ẹ kan fẹ́mi sáré ẹrù méjèèjì tẹ̀ pé ń tèmi yìí ẹ kó padà ẹ baba wọlá nìyẹn ẹni mo ní wọn mo dúpẹ́ o o wọ́n kú ànáwọ́ sí wa o ẹ ṣe mo wọn wa o ẹ ṣe mo o. dúró dúró. ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ kọjá báyìí náà à ń bọ̀ ẹ kọjá báyìí à ń bọ̀. balógun òsì ó lè ò ní jàgbà kó mọ̀ ṣe lójú fìrí nǹkan kan ń bẹ láàrin àwọn méjèèjì ó dàbí ìgbà tó jẹ́ pé èdè ògbóhùn ẹlẹ́yọ̀ ara alé ògbóhùn ara oko. àrò ẹ ti ń gbá fura bọ̀. Hmm? Ah. ọ̀tún à ń pọ̀rọ̀ yìí lówè ó mà ti ń la oorun ẹwà o ẹwà o panṣá wa ò fura panṣá já náà àgbà ò fura àdáyé hmm. bódélé ò bá fura àfàìmọ̀ kó lé ò má kò wá ó lẹ́nu o ẹ jẹ́ àfura o hmm. ó dàbí ẹni pé kankan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì o. àwọn méjèèjì tá a wá gbójúlé hmm. ah, ni wọ́n tún wáá fẹ́ kọjú ìjà síra wọn eh, eh, ah. ọ̀tún eh, alálẹ̀ ìlú yìí kò ní jẹ́ kíjà ṣẹlẹ̀ láàrin wọn torí àwọn méjì yìí lèèyàn kan ṣoṣo àwọn méjìlá gbójúlé láàrin ìlú. ìjà ti ṣẹlẹ̀ kẹlẹ́dù ẹ̀ ó bá wa parí ẹ̀. ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ó ń bọ̀ ó ń bọ̀. àwọn ọlọ́dẹ̀dẹ̀ gbogbo ara ni wọ́n dẹ́dẹ̀ ní sèkì iṣẹ́ àwọn nìkan. gbogbo ara ni o. síwájú ẹkún àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo ọlọ́gbọ́n ayé péjọ ní òrẹ́gun àbámọ̀ ṣe o kí ló wáá fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ èmi àtàrógun dáadé báyìí ìbẹ̀rẹ̀ ìjà lásáàrí ẹnìkan ìmọ̀ òpin ẹ̀ àbí àsóòtọ́ lòwe àwọn àgbà pé ní bàbá ń sọ̀rọ̀ ká mọ̀ fààyè ìjà lẹ̀ fààyè ìjà láàfin lẹ̀ lọ́rọ̀ ìfi ń rí báyìí o ìyá mi dùn mí. ẹ wò ìyá mi èyí tẹ̀ ń ṣe ẹ̀yìn ọ̀sẹ̀. ṣé ẹ̀yin ò mọ̀ pé ìrònú ó máa ń fa àárẹ̀ sára ẹ dákun ìyá mi kí ló wá burú mẹ́wulẹ̀ sí tí ẹ̀gbọ́n mi tó bá fẹ́ ọmọ bọ̀wọ̀ fún wa gbogbo wa la ti mọ̀ pé ẹ̀ẹ̀kan ẹ̀ ń jẹ́ tẹ̀gbọ́n tàbúrò ṣe bó sùn ní ìlú sí ní bàbá wa ẹ̀ dẹ́kun ẹjọ́ ń fẹ́ra wọn ẹ̀yin àgbà náà kẹ̀lẹ́ pa lọ́wọ́ pé òkú kì í farapamọ́ fẹ́ni tó máa wọ̀ ẹ́ láàmì ẹ̀ dákun ẹ̀ fẹ́ra sẹ́yìn ọ̀nà pé tẹ̀gbọ́n mi bá sọ ọmọ bàbá wa lóògùn dáadé ìrẹ́pọ̀ ẹ̀yìn rẹ̀ yóò fi dọjọ́ alẹ́ ni àwa kọ́ ọmọ fún àti ń ṣe tẹ́lẹ̀ ojú tí wọ́n fi wò ó nù. àbí ìyá mi kò lè yé mi kò lè yé mi mm. <coughs> ah kò lè yé mi yá mi kò lè yé mi ẹ kí ni ò lè yé mi náà wò ní ìwọ tí n bá ní orí ni orí o etí wọn bá fi hàn nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ó orí o má dá sí ti ọkàn o. èyí tí n bá fẹ́ orí orí èyí tí mi bá fẹ́ orí o má rí i. Mm, bẹ́ẹ̀ ni. tó Elédùmarè yóò kàn wá. Eh, eh, ọ̀rọ̀ lọ ṣẹ̀ṣẹ̀ sọ Elédùà àwọ̀kọ́ àgan ni tí ń bẹ ńlẹ̀ yìí kọ́kọ́ a ní nǹkan àṣẹ ni. ọlọ́kùnrin agbe àlùkò fún dídẹrẹ iṣẹ́ àtẹnumọ́rọ̀ gbọ́dọ̀ jóná lọ́kùnkùn làwọn faditì lọ́jọ́ mẹ́rìnlá mi ni o. inú ọ̀sẹ̀ lè jọ mẹ́rìnlá òní. ewé rẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni ó kọ̀ omi ó dànù lọ́jọ́ mẹ́rìnlá mi ni. inú ọ̀sẹ̀ lè jọ mẹ́rìnlá òní. ẹ ń béèrè ẹ̀mí mi lọ́wọ́ mi ẹyẹkẹyẹ tó bá lóun ó fi yẹ paná ẹwùrì yọ dà paṣọ ìjàkùn wọn tó bá dùn ẹkùn lọ dàbọ. ẹ gbàgbé pé àtó mẹ́ta làdó ayé ọ̀kan ti fọ́ ọ̀kan dúró ọ̀kan òkú láyé bí dáma lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀wọ̀n sọmọ́rọ̀. ìtànà kí nìkan ni wọ́n mọ̀ mọ́ mọ́tọ́ bọ́ abíọ́dán nílé ọmọ ẹ̀wọ̀n tó tó tọ́jọ́ mẹ́rìnlá òní ẹ kú lórí náà. àbẹ́ rí nǹkan ẹni àwọn àlọ́nà làákò. ọ̀gbìn jáde náà ni ṣé ò sì yá mi èmi ní ogun ẹ̀mí fàìsì yá mi ẹ̀ dàgbà ẹ̀ sì dàgbà ọ̀gbìn ní ògbà ni ẹ̀ fẹ̀yìntì pẹ̀lú ọ̀ṣẹ́. yá ò sì dàgbà. àṣẹ ìyá mi ẹni mo wà á rí fọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ló bá lórí ọ̀rọ̀ pé òun àtàkùn kì í wọn wọn lẹ́yìn àti bàbá àtàkùn ìjà mú ní ah, ah, nígbà yá mi ò fẹ́ tọ́kú là kí ni ọmọ bíyà mi mú bẹ kò sí tó burú jù bẹ ṣe bí wọn ní nǹkan méjì kì ló bí mi tọmọ yín bá bímọ irú ètò ti sìn wọn ò fi ìlú rẹ yìn lẹkún ẹ kọ ọmọ lù wọn ni à tí n bá dọdọ yá mi láyé yá mi ò jẹ forí jẹlẹ tí n bá ti sọdọ ọkàn báyìí yá mi ó sì kó mọra yá mi ó gbà mí wọn ni pé ní ìsìn o tí mo ti bá wa báyìí sọ tó sì ti tẹyin lọ́rùn yá mi níjó ni ìyàwó mú wọlé káàbọ̀ mi sí ìyàwó lẹ́sẹ̀ ìyàwó sí wọlé lọ́wọ́ kan kálá yá mi ẹ ṣeun o wá ó sọ̀rọ̀ fọ́ọ̀lù lọ́ba náà. àǹtà burúkú ni omi ti yọ ni. orí rẹ ti burú. ṣé èmi náà bá wí báwọn èmi ni ìyá rẹ wo ni ìyá rẹ tó fẹ́ tọ́kúlá èmi ló nígbà ìyá rẹ ọba fẹ́ tọ́kúlá n ò ní gbọ́n tó wí èmi ni òun ọ̀fọ̀ ọmọ kan rẹ̀ mí lẹ́kún ṣé ìwọ ọmọ ìlà láàfin àṣà dúró náà tó bá tiẹ̀ fi ọ́ ṣépè pẹ́nu ní ọ̀pọ̀ ọ̀gàn ṣé kò yẹ kó ọmọ sọ ọ̀rọ̀ ẹnu rẹ sọ ó sì fi ẹsẹ̀ ẹlẹ́bẹ̀ẹ́ ò sì ń fẹnu kọ́ ṣé wọn ò ṣépè fún wọn ọmọ yìí sọ wá gbà mí mọ̀ràn nu ni àbọ̀ wá sọ̀rọ̀ sí mi. tọ́ ẹ pé inú ń bí yín lásìkò tẹ wà ẹ̀yà àfàárọ̀ bínú ẹ̀ fòfò bínú òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní sẹ́rí ara ẹ̀dá kó sọkúsọ ni ẹ̀yà àmọ́ pẹ́ẹ́sì wo àbúrò mi ò kú ẹ̀gbọ́n mi ò kú tọ́jà tó yọ kúrú tíá mo rò pé wọ́n fi wọ́n fi pààrọ̀ àlàfo tó dín inú ọ̀rọ̀ yín ni gbèsè báyìí bẹ́ẹ̀ fẹ́ẹ́ fàlàfo dì mí ẹ máa mú nǹkan yẹ ilé dúró ìyá mi. ẹnu rẹ náà ni ọ̀pọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà yóò sì kó èmi lọ́n bá wí àkànmọ́ ọ̀rọ̀ rẹ ti yé mi àkànmú ò. ó ìyá mi. sọ ọmọ ọlọ́bọ̀nbọ̀n. ọlọ́bọ̀nbọ̀n. ọlọ́bọ̀nbọ̀n. wọ́n ní máa fọ òkì mi. kì í dágbére tí fífù lulẹ̀. irọ́ ni o. ọmọ sọkọ dúró. ní ìgbẹ́júmọ́ ní. ní gbọ́ ní gbọ́ ni wọ́n máa gbóhùn rẹ̀. ìràwé ńkọ́. ìdájọ́ lè ti fi. ó ti tó ti tán ó ti yé ọ báwọn. láì ṣe ṣeré lẹ́kẹ̀ẹ́ ìkúkú jẹun orójú délé ẹ̀là àlẹ̀kẹ́ sì rójú àtọkù bọ̀ ẹ̀kọ́ ọlọ́mọ méjì ìfojú kanra wọn nígbó nígbó báyìí láàgbó nsògbò dùdò bó ṣe wá ń lọ bá wọn ò gbọ́dọ̀ délé mọ́ igbó ni kò mọ ilé bá kó o sì máa lọ kọ́ mọ́ wí wóróworó rẹ kọ́ mọ́ wí láwùwọ́ gbòòrò àṣẹ ti gùn. ẹ sì yá wa ọ̀dà o ṣe bọ́nà àyìn ni. mi ò mú bí orí ṣe forí lé sọ́kùnrin ilé gbó. ẹ ṣe o òótọ́ ọ̀rọ̀ níyà mi òótọ́ ni o. olórí burúkú mọ̀ lọ́mọ yìí àfìgbà tó mú mi bínú tẹ́mi sì fẹ́ bínú báyìí ntọ wá lórí wá ló forí ara rẹ gbé orí rẹ ní ti bẹ̀rẹ̀. ọtọ lónìí orí báyìí orí báyìí. bẹ́ẹ̀ wọ́n pẹ́ nìkan ìpàwò á pè lọ́wọ́ ẹ̀ mọ̀ ńlá ronú á mọ̀ ọ̀hún bí ẹnu bí ẹnu mọ̀ ń ta sọ. ẹyẹ balẹ̀ gbígbà. àbẹ̀ní o àníkà wá rán ọ létí ni o. bẹ́ẹ̀ ni tó bá di ọjọ́ méje òní. ewé rẹ̀ ọjà bọ́. èèwọ̀ ẹ ti ṣe kí ló dé tá à ń fọ̀rọ̀ kú lọ mí. èé jẹ́ tẹ̀ ronú bí kínkú kínkú ìgbà wọn pa ẹnìkan ẹ pàwọ́ ikú ìsìn ìgbọ̀hún ẹnìkan pa ní èèwọ̀ ni ah, ah. ọpẹ́ rẹ dìgbò làṣà àṣà dìgbò lọpẹ́ rẹ lukuluku gbùgbù eré kílẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹ ṣẹ̀ṣẹ̀ yẹn ń gbà sọ lára ẹ̀yẹ kò síkú lójú ẹ̀mí o kò síkú lójú mi arógundádé hmm. afọwọ́nugbàkan ìrọwọ́ orí bàkúrú máa nàró ní sọ́jà dùndún ewé ojú omi ẹ̀ nísinmi ò ní nísinmi èmi nìwọ́ rẹ̀ yìí rẹ̀ ìwọ ló kù kò sí kú lójú mi ikú kò sí kú lójú. ọmọ ọkọ ọmọ yìí ara ń ṣe ẹrú kò tó ọmọ jẹ ìṣirò. ara. báàmì báàmì ah. báàmì èmi ah. èmi àyìnlá ni báàmì báàmì. inú ilé agbára mi. ilé agbára. inú ilé agbára mi. Ah. báàmì ẹ̀rọ ẹ̀rọ báàmì ẹ̀rọ. àyìnlá sùn ẹ̀yìn sùn ẹ̀yìn lẹ́sẹ̀ méjì sùn ẹ̀yìn. ẹ̀rọ akíkanjú ọdẹ ọgbọrọ dẹgbọ ọlọgbọrọ jẹta àgùnmọ lọgbọrọ gbogbo ẹ bárùn náà ògùnmọ nígbà kù rókò ògùnmọ nígbà kù ẹmí àtẹ̀tí pẹ́bìrì kọ́tọ́ wọn lọ bẹ́ẹ̀ wẹ̀ sí ọjọ́ wọn lé ní wọn bá àtẹ̀tí tọpasẹ̀ òrùn wọn lọ ní wọn padà àjànà kúrò wọn bìbí wọlé ẹkùn yóò bẹ́kùn nídìí ogun. bàbá mi o bàbá mi o. àyìnlá àyìnlá. bàbá mi. mo wọ ìwà. ọmọ kankan èmi ni wọn rẹ yín rẹ mo sọ fún ọ owó ara rẹ ló fi ṣera rẹ ìdáhùn nípa òun mo mọ̀ mo rí ọ dáadáa mo mọ̀ pé wọn náà ni ọ̀wá lè lọ òní lọ ọ fara gbọgbẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ nítorí pé asákẹ́tẹ́ ní ìbínú bọ́ tẹ́lẹ̀ àpò kẹ́tẹ́ mo yóò kìí jọ̀ǹgàn ṣe yẹ̀wù ọba àṣìyè ọba àṣìyè ọba àṣìyè ọba àṣìyè kàtà sí mi níyè iyì òní kú má ta ẹnu àbámọ́dá kan òní dá tiẹ̀ ọmọ ṣẹ́ ọ̀sẹ̀ tó sọ̀rọ̀ bíbẹ̀ tí ọmọ gbà ọ̀gbà tiẹ̀ lóde èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ngbà. ẹ wọ. a padà ọyọ tètè dábì padà síbi tó níbi tètè dábì padà tó níbi ìwọ náà lẹ́rù rẹ̀ ìwọ ló gbè torí ọ̀sáká lórúkọ tó ń pe egun ẹ̀dà yẹn lórúkọ tó ń pe jẹ ọ̀sáká kẹsàkọ̀dọ̀ lórúkọ apẹ̀ ní awúrò bí kan ṣoṣo òun ìjẹ́ lájùlẹ̀ ọ̀run arógúndárẹ̀ ìwọ ni kò lọ bá wọn jáwúrò bí kan tọ̀hún ọ̀ gbọ́dọ̀ jẹ́ táyé ń bì mọ́ bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. àyà àyà àyà bá mi bá mi bá mi bá mi àyà parí àyíká. báàmì. ndélé ndéndéndé. òró la òró la ó sọ ìwọ táǹkọ́ ń dídọ̀ ọwọ́ tó olómi ewé ta ló kọ́ ní kíkẹ́ ẹsẹ̀ tó fi rò wo ni ọ́ ọ̀pọ̀lọ́ lè mí wájú ẹlẹ́gùsí rẹ bọ́ ọ bá gbìyànjú àti yìí látọ̀ ọkàn dínú yòó ni mo sọ bẹ́ẹ̀ fún <laughs> ni àbẹ̀ní o ó ti lọ sàgbẹ́ kílè tí dájú tẹ̀sán ló ẹrù ọlọ́ sàgbẹ́ lúkúlúkú ti bẹ̀ lójú ọlọ́ bọ́ọ̀mù àbádọ́rùn ogun tó bá di tó ogun jákàdí wọ́n fi yí ọgbẹ́ àdó mi nìkan lọ́rùn tí egbò ògùn dé dìgbò dìgbò ogun mi nìkan ni mo mọ̀ tán pátá ẹtí gbẹlọ́rùn ògbẹ̀lú ara mi kìkì ogun ó rí mi wò bí rẹ bẹ́ẹ̀ ni mo sọ fún Abẹ́ni ní. lẹ́ o yá rẹ gbọ́. ẹ̀gbọ́n rẹ ọkùnrin ń kọ́rí. ẹ̀gbọ́n mi rògbò. ìyá rẹ bá dé iṣẹ́ fún un. pé iṣẹ́ tọrọ òkò o ti jẹ fẹ́ yẹ. ntẹ́mi náà fẹ́ rọ́bà kọ́ jẹ fáwọn àtẹ́kùn. ẹ̀mí rẹ o. arógun dáadé arógun dáadé olórí burúkú ọ̀yá bòde bòde bòde bòde ní àyè. alo ìdálò lẹ́ o. o ronú rẹ dáadáa àbí kí ló wá. o rò pé o ti ya wèrè orí rẹ ti burú mọ́ tirẹ̀ sọ pátá ni dànù mo ní wá sọ fún ọ ni pé mo ti rọ́wọ́ rẹ̀ oúnjẹ rẹ̀ jẹ́ oró tó dá mi ti orí tí mo dá ọ ti dá mi padà <laughs> kò wá sí wàhálà àjọ wa kò sí nu. ọ̀pá kan mo pa kan. ẹ kò sí wàhálà. mo tẹ̀sẹ̀ mẹ́yẹ́ bọ̀ ni o. èmi gan ò tí ì débi tí mo ń lọ. wọ́n pa ọ́ tìrán tìrán. èmi gan òrùn ọtán yẹ́yẹ́. bẹ́ẹ̀ ni mo wí fún ọgbọ́n bọ́ bá sùn mọ́sàsùn forí lẹ́sùn ká ẹnu ẹ̀ lájọ wa èmi ni wọ́n kọ́ Àbẹ̀ní ìyẹ́ ẹyẹ ìwọ ẹyẹ lọ́rùn bẹ́ẹ̀ ni mo sọ wọ́n gàn yẹ́bẹ́yẹ́bẹ́ hmm. wọ́n pa ọ́ pátápátá wọ́n pa ọ́ tìrantìran ò ní sẹ́kù lókè yìí. bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ èmi ò jọ mọ̀ pé wẹ́lẹ̀ mi wọ̀n lẹ́nu tó ń mu jẹ́wọ́ ìgbín ni mi wọ̀n nírun àtú egun ni mi wọ̀n lẹ́ran adi ni mo bá dà rẹ bá lòun ọ̀pọ̀pọ̀ lọ yóò rutọ lẹ́nu ah. torí pàṣẹ ìwé ẹ̀rí olóhùn orí kọ̀ọ̀kan rí olóhùn ọ̀rọ̀ bọ́ bá mú wá lákan wò ní dá padà. adájọ́ pàlí ìlẹ̀ lórí ọ̀sẹ̀ jẹ eh. ológìnní rẹ tó lóun ọ̀dẹ̀sà àkàtọ́jú àtimú rẹ̀ ní eh. ọ̀wọ́ mi mi nínú wájú ilé mi báyìí wọ́n <laughs> pa pátápátá. arógundadé ìgbín rẹ ti fẹnu kan yóò ṣe máa fi kú ẹkọ náà rẹ fẹnu kan yìí ó ṣe tá àti rẹ wàlẹ àṣà lẹgbẹ ìlẹgbẹ rẹ tọ wọn bọpọ lọgbọn òkè odò ara kú ya ah. èmi ni wọn rẹ yín. omi ló kó borí afárá yìí nítorí àìsàn ó fokùn sọrùn dípàgbọ́ àtàǹpà kórìkórì ńjọ wọn ni wọn pa ìyá Ẹdẹgbẹ́ hmm. ńjọ tá gbé faránlẹ̀ tí ò lè dá tọrùn hmm. mi là gbọ́ tí hmm. baba fa bẹ́lẹ̀ tí baba ò lè fárí mọ́ ọjọ́ náà baba ránṣẹ́ pé atẹ́wọ́ ọmọ nídìí ẹ̀hún àti ọ̀hún ìmọ̀gbò wọn nílẹ̀ tájá bá wà orí ara ẹ̀ ní wálé orí ara rẹ̀ lọ wálé. ìwọ ọba ara tápara jákun ewúrẹ́ kan dòó ti dì í <laughs> adífá fọ́ọ̀rùn mi là nígbà bàbá ń sawó rẹ ní alára wọn lálára ń wọn ní alára tèmi bẹ́ẹ̀ ń lé tún lálára ń wọn lálára tèmi bẹ́ẹ̀ ń lé ti jáwé olùsùn lẹ́lẹ́ ìwọ ọmọ àṣà ìsọ̀ sí wọn lábẹ́ gbáńlá yá lórúkọ wọn tàjẹ́ ayé olúbẹ́bì lórúkọ wọn tàjẹ́ ọ̀run èsì ah. ọ̀yẹ̀rẹ̀ ikúyẹ̀ lórí tèmi bàbá sanwó ti pa òkun mm. bàbá Sanwó-Olé méjì ọ̀sà mm. bàbá Sanwó-Olé la ní ojúmọ́ tí mọ́ wálé ayé bàbá ní má lè oṣù òsì mm. àfẹ́ tó sọ̀ bá ní lé báláyé wọ́n pa ọ́ èmi ni wọ́n pa ọjà yẹn bẹ́ẹ̀ mọ́. inú ojú ẹkùn ìjọwọ́ rẹ kò wò sọ bá gbẹ̀rọ koroko rẹ bá dókìtì ọ̀gán wò ọmọ pé yín alágbẹ̀dẹ ọ̀ràn ni kí eh. n sọ fún ọ̀gbá gbúrúgbú ní sago eh. sanu ayé àjà girigiri ní <laughs> sago lẹ́lẹ̀ ikú ọ̀rọ̀ ojú gba bá bẹ́ẹ̀ sì gidi ọ̀tọ̀ tiẹ̀ bá dọ́dọ̀ mọ́wẹ́ ń bàbá wọn ọmọdé kò gbójú títí kọ́lá yàlẹ̀ gbàmọ́ eh. ní pẹ́gẹ̀rẹ̀ kí wọ́n pariwo ìjọba ọlọ́lọ́ ni mo bọ́ eh. lọ́wọ́ rẹ̀ mi tí wọ́n. àṣẹ ló ní bọ́ bá rí mi kọ́ ọmọ ah, ṣe àgbà ló ní bọ́ bá rí mi kọ́ ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀. Ah, bá àrò bá fojú kan lóko kò ní pawọ́ gbọ́ eh. orí kan lè jòlí tí fi lẹ́gbàá orí wọ́n tó ń wọ́n mú ọ so. ẹbí rẹ jọ wà ń bẹ̀ yìí kò sí ni bí kúló lóko bí pàkúté ni yìí jẹ ọmọ ó dìgbà náà nà. Abẹ́ní ṣe ń jẹ́wọ́ ara mi fún ọ kí mú ọ lẹ̀. gbìyànjú rẹ wò bó o bá dán wò ajẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ náà ti kú ọ̀fẹ́ dọ̀tán nù tó wò bá ọ̀bá ní dọ̀tán. èmi ọ̀ ah, bá dẹ̀gbọ́ jẹ́ sọ fún ọ ọba ní bá fojú àgbàrá wo kúdẹ tí omi ó gbé lọ ọjọ́kùn sínú èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. Abẹ́ní ó ṣe ilé adìẹ dẹ̀tùnú jẹ́jẹ́ ìtẹ́tẹ́wúrẹ́ ṣe sọmọdẹ́nu lẹ́bàá pẹ̀rín bá dẹ́rú ẹ̀wò ló kọ́ ọdẹ ó lọ ta èmi mọ̀ ni èmi tí mo dáko tó mo dá orí omi mo dáko jẹ̀gbẹ̀ síbẹ̀ bí odò mo yí gbirigbiri díjú kú tí a ní àdó mẹ́ta làdó ayé ọ̀kan ti fọ́ ọ̀kan sọnù ọ̀kan òkú láyé fi dábọ̀ lẹ́kùn àsofẹ̀wọ̀ sọmọ́rọ̀ wọ́n fẹ́ràn sọ́rọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ó dòwe ó dòwe lọ́rùn. 20 anaona anaona sebo ah kale haya bi ah kale haya mi Halo. Mm. mẹ́ta. kíní dé yóò ti lé lóṣù pàbí mẹ́jọ tẹ ẹ ti lọ ẹ mọ pẹ jù ní àjò kíní dé. àbúrò mi iṣẹ́ ajé òun ló sọ mọ́nu bí òkò kì í ṣẹ́jú èmi náà sórí iṣẹ́ tí mò ń gbà lábúlé tí mo wà láwọn iṣẹ́ ń ṣe kókó àmọ́ bàbá wa ń kọ́. bàbá wa kú wọ́n ti rìnrìn àjò láti bí oṣù parí jì báyìí. kò burú ń bolẹ̀ yín lọ báyìí. a fẹ́ lọ oko etílé. sẹ́ẹ̀ wà ní tẹ́ ẹ̀ bá ní pẹ́ bá mi lé ẹ káàbọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ wá ẹ wá ẹ wò yìí tó ṣe kókó ń bẹ lóòótọ́ bàbá àkórí mo wá rí. ṣé eré àwọn ọ̀rẹ́ mi wọ́n ní nǹkan lọ́wọ́ mi o àmọ́ ṣe rí ìyàwó rẹ̀ yìí nígbà tí mo wà lábúlé wa lọ́hùn òun ní fún mi lóúnjẹ òun ló fún mi lómi gbogbo nǹkan kódà iṣẹ́ tí ń ṣe gan-an ọwọ́ rẹ̀ ni àmọ́ wọ́n á ní sọ̀rọ̀ kékeré kan kékeré báyìí náà ni àmọ́ bí ìṣòro náà ṣe wá tán ọwọ́ yín ló wà ọ̀dọ̀ yín lọ́ọ́ dúró sí bọ́ọ̀sì máa jẹ bọ́ọ̀sì máa mu n fẹ́ kó jẹ́ ìròyìn lọ́wọ́ látọwọ́ yín. bó jẹ́ nǹkan tó mọ̀ jẹ ẹ ń pàgàlà ń pẹ̀tù ń pẹran fún ọ àbí. ẹ mọ̀ ń jiyàn. ń jẹ́ òun ẹ ń jẹ ká <laughs> a máa ń jẹ a máa ń jẹ ká ìtọ́jú yẹn ẹ mọ̀ ẹ ṣe o. ayé yẹn á dáa ẹ máa lọ sọ́nà tán ẹ má pẹ́ o àlè pẹ́ tẹ bá pẹ́ tẹ bá bá mi lẹ́sìn lápadà àjò akọ̀ẹ́ lápá. ẹ káàbọ̀ ẹ ṣe o. ọ̀rẹ́ mi ṣe wọ́n jọ pẹ́ fúnra wa. arógun dédé o arógun dédé o èèyàn ni ǹlẹ́ ọ̀jàre arógun dẹ́ni ọkùnrin ogun ọkùnrin wàwà wọ́wọ́ ọkùnrin kàkà kókó ǹlẹ́ ọ̀jàre ọ̀rẹ́ mi tó ń wò lórí ìdúró yìí àkórí ni mí àkórí àkọ́kọ́ ìlú kòsì béèyàn bá tẹ́rí sí yọ̀pá lórí torí gúrugúru tẹ́rí sí ọ̀pá lórí àkàlàmọ̀gbọ́ tọ̀rùn sí ọyọ gẹ́gẹ́ lọ́rùn wòmí wò ìwà bá ọjà o ìwà bá ọfàjọ̀gbọ̀n rárá mo wá kí ọ lọ ni ìkìlọ̀ ni ó sì dakọ ọgbọ́n sí lẹ́nu o. ìlọ kì í korò ẹ mọ̀ mú tónú lọ mí eégún burúkú ní ọbọ̀ ńlẹ̀ bàbá tó bí mi lọ́mọ láràn mi ní bàtà ké ní mẹ́sì àgbò wọ́n gbọ́. ẹni béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ díẹ̀ gbọ́ ó rí igúnnugú kálẹ̀ ojú igúnnugú kálẹ̀ ojú igúnnugú kọ́kọ́rọ́ kò wá sí ní tí wọ́n ń ṣe lóru lẹ́tàjà ọmọ gbogbo ń tẹ̀ ń ṣe ẹ̀yin méjèèjì ni mo rí pátápátá olórí àwọn ọmọ yín ẹ wọ́ọ́ ẹ̀yin náà lọ rèé dàgbà ń bì kan ah, kí ni tó dé kí ló dé tẹ̀ ń fi ẹ̀yin ní àwọn ọmọ yín wéwu ẹ wá gbẹ olórí méjèèjì tó kù yìí mo wá kí ẹ̀yin méjèèjì ńlọ ni o ẹ tún wọn lẹ o ah. Ah, bí ẹ̀jẹ̀ wọn bá lè kanlẹ̀ ń tí wọ́n fi ẹ̀yin méjèèjì dá rárá yóò kọjá gèjì. àwọn oníwájú ta ni èsè ta ni ọwọ́ àwọn gọ̀bì kó oníkìrè gọ̀bìgọ̀bì ọ dájú àwọn kan lọ rè sọ̀tàn fún ọ àmọ́ wọn sọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ ewúrẹ́ tó bá da fánù ẹnu rẹ̀ ni wọ́n fi kó o ọmọ yìí làwù gọ̀ǹgọ̀ tí ń kábì tí ń káwùsá káàkiri àárín abà ọwọ́ agbẹ́nu lódìdí ẹ̀yìn mi lọ́dẹ yìí yẹ̀mí rẹ̀ òde èmi lọ́kàn mi nu wọn fẹ́ wúrẹ́ bọ́fá bí ẹ bá fọmọ àgùntàn bọ́mọ lẹ̀ kí n tèmi bẹ̀ ojú tó bá ń wọ̀ ní fọ́nà ẹ̀ ọmọ wọn gbẹ̀mí ẹ̀. ẹ padà ìbádà ká ẹgbó kìlọ̀ àgàgà wo wọn ní ká wí fún ní ká gbọ́ àwọn olé alára ká sọ̀rọ̀ fún ní ká gbà òkè dèrò òòró ọ̀nù tó wọ yìí àmọ́ lájẹsẹ́kù ojú lọ lọ ah, má jẹ́ n bínú sí ọ ah. bí n bá bínú sí ọ wọ́n sì pa ọ́ pọ̀ wọ́n fi ọwọ́ kankan. àkóso ah, olúwẹ̀ béèrè bá dẹ̀wò ìwo rẹ̀ ọ lọ èmi ni òkúta ni mo mú lọ ìwọ́n ní orò mọ́sọ̀kò orò mọ́sọ̀kò kálukú ni kò kàtí agbádẹ́ ìmọ̀ra wọn sọ̀tọ̀wọ́ mi awo mo fẹ́ dijú bẹ́ẹ̀ gini o bí n bá báyàn ń bẹ̀ wọn bẹ̀ pọ̀ ìdàrọ́ ni mo mú lọ kálukú agbátàrí torí bọ́ bá gbátàrí bẹ́ẹ̀ ìdàrọ́ wòlú lórí èmi ò mọ̀ kankan. àwọn ọ̀dà ó ti dà bẹ́ẹ̀ o ṣùgbọ́n bí wọ́n bá bá bí bàbá ńlá bàbá kú ẹ̀yìn méjèèjì ah, ah. dáadáa ìkìlọ̀ mi ẹ mọ́ tẹ̀lé wọ́n jẹ́ ọmọ wípé èmi ò ní gba tápàdé ibi tí wọ́n gbà bókí máa wọ kẹ̀m̀bẹ̀rì máa ti bí líle wò yájà ó kìlọ̀ fún ọnu ẹ mọ́ tẹ̀lé kìlọ̀ mi. àgbo eh. mọ̀mọ́ ládẹ tí a ní fi ń bọ̀ sàbàrí ewúrẹ́ ń bàbá wa fi pológo sàbàrí tí wọ́n kọjá olórí ológun tí wọ́n kárẹ́ ǹjẹ́ bàbá àdìjọ́ ìjà wọ́n ránṣẹ́ pọ̀ sàbàrí bàbá àdìjọ́ òkú ni wọ́n ránṣẹ́ pọ̀ ológun èmi tí mo sẹ́yìn oorun tó ṣẹ́gun wọmú wọmú wọmú wọmú wọmú wọmú wọmú wọmú wọmú lọ́rọ̀ òkè èyí tí òkè wọmú wọmú olúwa yóò gbòòrò lọ níbo lẹ ti ń dárú ogún bà mí èmi mà ní bọ́ ọba lọ gbẹ́ bí ẹyẹ olúgbẹ́ tọ́ àmàrà bí àbábílẹ̀ ẹ̀yẹ ẹgbà ni tọ́ ọba lọ gbójúmọ́ yóò gbé tí ń bẹ́ẹ̀ nù kàrà wọ́n fi yọ wípé ọmọ bíi tí wọ́n fi kéré wú ayé ha ẹ̀mí rẹ̀ òde èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Àbẹ̀ní o ó ní ìjókòó mo jókòó àlọ́rọ̀ mi ò jókòó ìkìlọ̀ tí mo wá kí ọ nìkan ọgbọ́n ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wá gbàjókòó èmi lọ́wọ́ àjókòó sí gbà náà ọ sì ti dúró tó fẹ́ sọ èmi rò pé kí n pọ́n ọ mo ṣe fún ọ. ọ̀dà náà mo fẹ́ kọ́ tẹ́tí inú rẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kọ́ gbọ́ mi o wọ́n ní kùtùkùtù bájú kùtùkùtù ìgboro ṣiṣẹ́ ẹ mọ ògboro nìkan ní sáré adé tí ó lọ rèé tẹ́ ń ṣe ní bàbá tí ọ̀ràn sẹ́mi àkórí o sórí àrà tẹ́ ń fi àwọn ọmọ yín dá ẹ̀yìn ó ti tó báyìí tó o ń gbọ́ wọ́ pé àwọn méjèèjì tó kù nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n o bí nǹkan bá ṣe wọ́n mo ti wí fárógun dáadé ìfi wé nǹkan ìsì wà mú wọn náà ìfi ọwé nǹkan kan ni. o sì ti ń sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ o sì tún bàjẹ́ o ti sọ̀rọ̀ gidi o ti sọ̀rọ̀ ní ìsìnkú àwọn ọmọ wọn gbọ́dọ̀ kú bóyá ìṣèyẹ kábíyàmọ gidi ó ṣe ló àwa la sáà bí àwọn nǹkan wà wá náà ní gbàdúrà kí wọ́n kú àmẹ́yẹ tó tún wá ń lérí mọ́ mi ní ìsìnkú ó fi mí wé nǹkan kí lọ fẹ́ fi mí wé kí n mọ̀ra ń tí wọ́n sanwó ń bọ̀ ń fi wé mi rẹ ṣé wàá lọ ebí mi mo bí nǹkan mi àbọ̀nsẹ̀ àtòkè ògùn gogoro lálẹ́dí ọ̀yọ́ ń wọ́n mọ̀ tètè gbẹnu lẹ́nu rẹ̀ lọ́rọ̀ ẹnu rẹ̀ ṣe dáṣáká. wọ́n náà rí bẹ́ẹ̀. ọmọ rán sọnù o. bẹ́ẹ̀ni. sọ wá rí ẹnu rẹ̀ tọ́ ọ fún yẹ̀kànyẹ̀kan tọ́ ọ ṣe yẹ̀kànyẹ̀kan èmi ni mo ṣe mú gogoro lálẹ́ ìdàdílẹ̀. bí mo ti wílẹ̀ kan wọ́n fi ọwọ́ ìkọ oúnjẹ ọmọ pé ikó tó dúdú mo máa ń jẹun nínú igbó ara. ìrìwọ́ wo wì mo bá wọn fi bomi mu nínú igbó alájà rẹ̀ ẹ̀mí sì mọ́mọ́dún abẹ́kú lọ́wọ́ ajífárí inú igbó ajíbẹ̀ náà. lọ́ba tán. àtàǹpàkò àgbègbè ni wọ́n rán ni wọ́n fi kó lẹ́kọ̀ọ̀kọ̀ síbi lójú nígbà fúnni níwọ̀ jẹ́ wọ́n béèrè wọ lọ́wọ́ mi o ó jẹ́ tí ń béèrè rẹ̀ báyìí wọ́n jẹ́ fún ọ níwọ̀ jẹ́ torí tí ń bá fún ọ níwọ̀ jẹ́ ikú ni kì í ṣàrùn. ẹ àgbà mi èmi èmi ló ń bá lérí ọ̀hún mẹ́ni tó wá bá ni èmi ló ń sọ fẹ́mi pé èmi ọ̀pá lórí láì ṣẹ́gun ìwọ náà ọ̀pá ń dì í oh. bẹ́ẹ̀ ni wo kọ́kùn irọ́ tọ̀tọ̀ ni kó bí ọ̀tọ̀ ẹnì kó lomi lẹ́yìn ẹsẹ̀. ó rí wípa gbogbo rẹ ti ń dún. sẹ́mi rẹ mo ṣe kán ti ń pa gbogbo rẹ mọ́lẹ̀ mo wí bẹ́ẹ̀ fún ọ. máa wo wèrè kí ló mú kí ni ti wèrè báyìí kí lọ́kàn adákùn kí n tiẹ̀ èyí mà ti sẹ́wé ọmọ ti ya wèrè jẹ́ ọjọ́ pàdé bó ti wíhun ọba mi ọbẹ̀kùn mi ń bùbá. lórí ìlú olókìtì tó ń dà wá láàmú yìí kábíyèsí wa ń tòjòjò lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí ṣùgbọ́n ní ìsìn kábíyèsí wa sọ pé ká wá yín kàn ẹ̀yin jagunjagun kẹ́ ẹ lè ràn wá lọ́wọ́ láti lè bá wọn dojú ìjà kọ wọn àbí. bẹ́ẹ̀ ni ẹ̀yin yá wa ẹni tó bá sá ti ọgbà lọ́gbà gbà kábíyèsí ìlú wa fi wá yí wa wípé èrè oko wa lóṣù mẹ́fà a máa dá a sí méjì ìdá kan bẹ́ẹ̀ a máa jẹ́ ti tẹ́ bá ti bá wa ṣẹ́gun yẹn. àwọn ìlú olókìtì ẹ̀yin olóyè. Abíọ́lá yẹn a ṣe o. ogun jíjà jagun tà ní iṣẹ́ tí a kò síbi wọn ò ti máa àwọn ò jagun ká mọ̀ ṣẹ́gun gbogbo tẹ wá bá wà yìí kò sí tó lé ń bẹ o ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó àyàdá sí mélòó mélòó òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú yìí ṣèlérí bí àdéhùn ọba ti yẹ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí ó lè yẹ lọ́dọ̀ tí a àbí. àdéhùn lè yẹ. nǹkan kan lè kàn wá ṣe fún wa sẹ́rí orígun mẹ́rẹ̀ẹ̀rin tó wọ ìlú yín ẹ̀yìn ẹ̀ sálọ̀rẹ́ ibi yẹn kó orígun mẹ́rẹ̀ẹ̀rin kẹjọ kà láàrin àyè. Hey, hey tèmi rẹ jọra wọlé ìlà àfisùn bẹ́ẹ̀ ni mo sọ pátápátá là àfọ́jú kúńbọ́kúńbọ́ là á dẹ́tẹ̀ ojú àfọ́ ọ̀fọ́ ìjà ní dálẹ̀ torí ìtara wọlé lọ́tẹ̀ pátápátá lájà lámì ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ kàkà kí ní òkú ilé ọyà àṣà tó bá kọwọ́ kan mi yóò fi rọgba jù ètò àjọra wọlé yìí káfíṣòpin èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ọmọ orí yìí Iba, iba, iba, iba. ìwé ọ̀tínú gbọ́gbọ́dá nínú omi bẹ́ẹ̀ ni gẹ̀rẹ́ ọtọ́dọ̀ mọ́ya lájùbà ibẹ̀ yìí ìyá mi ò rẹ́rìn ìjàkojàkùn mọ̀ lójú ẹ̀yin ni yẹ̀rẹ̀ fi ọ̀rọ̀ tí pẹ̀ lórí aláìgbọràn ológun sẹ́ni ní ẹ̀ lọ́rọ̀ ẹsẹ̀ ẹni ẹni lọ́gọ́ngọ́ lọ́rùn tọ́nà dáńsẹ̀ rí àfẹ́ni tí ò gbọràn mọ́jú bá yín lónìí ẹgẹ́ kí bàmí ó sẹ́ o torí pé ìwé ni mí wọ̀n lẹ́nu tí wọ́n mú jẹ́wọ́ ìgbín ni mí wọ̀n nírọ̀ àtú ẹkún ni mí wọ̀n lẹ́ran adiyín máa gá tó bá lòun ọ̀pọ̀pọ̀ lọ́kọ́ mọ orúkọ lẹ́nu ni bẹ́ẹ̀ ni Olódùmarè àgọ̀tìbà rẹ̀ ọba tẹ́lílẹ́gẹ́lẹ́gẹ́ forí sagbẹ́jẹ́ rọ́bà mi àlàfúnfún gbòókànlẹ̀ mo júbà pẹlẹbí ọwọ́ ibà pẹlẹbẹ ẹsẹ̀ àti wáyé ọjọ́ ìbàrẹ́ àti ìwọ̀ oòrùn ibà ilé ọ̀gẹ́rẹ́ afọ́fọ́yẹrí alápòkà ìbàrẹ́ olúlu ló ń gbẹdúrà sẹ́dẹ̀gbẹ̀nu tí ń gbé ní bìbí kàlùkàlù pọ́pọ́ olókùn òwú kọ́kọ́ àwọn ọ̀tàrọ̀ sàwọn òwú gbòǹgbò àdífọ́ fún ọ̀wẹ̀lẹ́ gàǹgọ̀ ọmọ àròmọ́ jẹ̀bi ẹni èké ẹkú èké ẹyẹ ewu ọ̀fẹ́ kú fẹ́ kú fẹ́ ògùdù ògùdù kú fẹ́ ẹnìkan ò ní wíjọ fẹ́ pọ́jọ́ bì níbi mo ti fẹ́ pọ́jọ́ bì mo fọ́ bí jẹ́ pọ́ ọ̀rọ̀ yìí fẹ́ yí ọ̀rọ̀ bàtàbàtà tá a bá fẹ́ wúri sọ yìí ní fífẹ́ nù mo ti gẹwé látọrí gẹ lónìí o gbogbo tí mo bá ṣe ó ti dàṣẹgbẹ́ gbogbo tí mo bá tẹ ó ti dàtẹ̀gbẹ́ bẹ́ẹ̀kùn mi bá ṣe bí bá bá ṣe rẹ kó fọ̀nà ìgbàlẹ̀ jí ni ọ̀rọ̀ arógundádé ni mo wá fi sùn ẹ̀yìn tó láyé ó ní kẹ́mi ó fò kẹ́mi ó nìṣó ọlọ́ọ̀dọ́ ẹlẹ́mi rẹ̀ fẹ́ pàdé o bàbá sì ti pàdé àjàṣẹ́gun àjàṣẹ́tẹ̀ ní kí n jà ó lóbìn àtẹ̀kìtọ̀ lásán lásán ni mí má sì mọ̀ sọ́mi kí n bá wí o ẹ̀yin ìyá mi ní n bá wí torí ara obìnrin ló ti jáde ọwọ́ á ní kò sí tẹ́mi ó ṣe wọ́n ní kí ni láó ṣe ilá ṣe bẹ́ẹ̀ ilá kó wọ́n ní kí ni kò ṣe kan ṣe bẹ́ẹ̀ owó ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ wọ́n ní kí lágbára eré òṣà gbára eré ṣe bẹ́ẹ̀ ọyọ̀wọ́ lórí sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní kí lèmi ó ṣe ẹni tó bá ní kí láá ṣe là ṣe hàn ẹ̀yin ìyá mi ẹ̀yin lọ́ bá wí o mo wá fẹ́ kẹ́ lọ lè bá mi dojú ìjà kọ torí pé wọ́n ní ọ̀nà ọ̀dájú dídí wàràpọ̀ sẹ́fẹ̀ rínà sọ̀pẹ̀ náà ní kọlà kọ́ gbàgbé ọwọ́ adífẹ́fẹ́ yìn ìyá mi àjẹ́ lọ́jọ́ tẹ̀ sẹ́rẹ́ sẹ́sẹ́ tẹ̀ lọ sọ́dọ̀ Olódùmarè tẹ́ǹtì kọ̀lé ọ̀run bàbá ní ayé ẹlẹ́fẹ́ lọ rè gbàṣẹ olódùmarè láṣẹ kí ni ẹ láṣẹ tẹ́ mọ̀ fi pọnmọ aráyé ni olódùmarè ní bọ́bá rí bẹ́ẹ̀ ó ti dàṣẹ ó ní ká máa wípé gbàgburu ní sáwọ sálú ayé àjà girigiri ní sáwọ lẹ́lẹ̀ òkú ọ̀rọ̀ jù dọ́wọ́ bàbá ẹ̀sìn gidi ọ̀tẹ́ tiẹ̀ bọ́ adọ́dọ̀ bá wẹ̀ ń bàbá àwọn ọmọdé pọ̀ bí gbójú títí kọ́lá yà rẹ̀ gbámú àgbàlagbọ̀ onídẹ̀gẹ̀rẹ̀ kí wọ́n pààrọ̀ mi mo ti dọ̀kọ̀rọ̀ lónìí mo bọ́ lọ́wọ́ àbínú ẹni mo bọ́ lọ́wọ́ ogun ayé ogun kọ́kùn kan ò gbọ́dọ̀ rí mi gbèsè àjàṣẹ́gun àjàṣẹ́tẹ̀ ní kí n jà tóbi tolúwo tún fẹ́ ń tẹ́jú gbọ̀nà ẹ̀wí ayé wí dandan ni kẹ́gbọ̀n wọn gbà Awúyárẹ̀ kò ní wí tiẹ̀ pamọ́ sí. Abẹ́ni hmm? olórí láyọ̀ tẹ̀lé mi wá ibi tí wọ́n darí ẹ sílé ibi tá a sì kú ọmọ aláìgbọràn sílé. mẹ́ta láàrin òtó bẹ́ẹ̀ máa ká lọ ìjà mi dojú ọ̀nà ibi wọ́n yanjú rẹ̀ sí rèé oríta mẹ́ta tí wọ́n pọ̀ sí rèé. ibi tó wá ìdá ibi tó ti ní rẹ́ni tí ó kò kú rẹ̀ ni ọ̀dà ọ̀sà abẹnusọ̀rọ̀ adíbá fún bàbá yẹ̀kú yẹ̀kú jẹ́ ń pè lọ́ yẹ̀kú ìdẹ́kì ni ó yẹ kúrò lórí awo èjì ọ̀yẹ̀ ifá ni ó yẹ kúrò lórí awo èjì ọ̀yẹ̀ lẹ́bọ̀ lóògùn ní bá péré mi níbi oṣù àtọ̀ nílé olúwa rẹ̀ ó mọ bóṣù ilọ̀ rẹ̀ kúrẹ̀kú. pípẹ́ tẹnu rẹ sọ̀hún ìwọ àti talẹ́jọ́ pò ó ọlọ́ndẹ̀rẹ́ tí ọgbà làwọ̀ iṣẹ́ lèmi sẹ́kì tó mọ fádà ìyá ni mo jẹ́ kí n tó bọ̀bọ̀ nígbà mo ṣiṣẹ́ mo jìjà ní kí n tó rẹ́rù mi kì í dán lọ́fìrá ó dífá fún wọn lẹ́ẹ̀fẹ̀ wọn ní ẹ̀bọ̀ mi kẹ́lẹ́kẹ́lẹ́ ìjẹ́jẹ́ tẹ́ ẹ jẹ gbogbo ẹran lọ́ṣẹ́ lè jẹ́ alágẹmọ wọn lọ kọ̀rọ̀ kò ṣe jẹ bẹ́ẹ̀ torí pé tó kò ní gbóná títí kò jẹ èpo ẹ̀rùn àjẹ kò ní rọrọ̀ kò jẹ èpo ọ̀pọ̀ gbogbo ara yẹn náà lọ́ba bá mọ̀ pọ̀ lọ́sẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan àgbẹ̀jù yẹn ni. ọ̀rọ̀ kan ti tóbi kó tó wọ́n la fẹ́ wẹ̀ sí ọjọ́ ni wọ́n lé ni wọ́n bá àwọn kan ti dùn gbèrègbèrègbè wọn tọ pàṣẹ oru wọn lọ ni wọn padà bájà nàkú rẹ bá fìbínú wọlé ẹkùn wọn bá mi nílẹ̀ ogun ọjọ́ ọjọ́ òtọ́jọ́ ọjọ́ òtọ́jọ́ mọ pàdé ìwòrì mẹ̀fọ́n lẹ́sìn odò ẹni wọn gbẹ ẹhán àdìbá fún èso ọ̀dàrà níjọ bàbá gbógun lọ lùmọ̀rọ̀ mm-hmm. wọn ni bàbá òní dé bàbá lòun ò dé wọn ni bàbá òní bọ̀ bàbá lòun ò bọ̀ bàbá láti lọ òun òní tàtìbọ̀ wọn ni jìgá wà lóyà òkú pàbíyà ṣe. ó tó ń bẹ̀ bó bá ṣe bí ṣe tèmi ọ̀dúndún ọkọ ló ní ọmọ lè dùn àlọ́ fáwọn ọkọ ló ní ọmọ lè fọhùn torí pé panumọ́ àbọ̀ ní má bọ̀ lẹ́nu panumọ́ àbàfẹ́ ní má bàfẹ́ àjà tí àlọ́ máa ń nù kẹ́ ìgbọ́wọ̀ ta ṣàǹgẹ̀lẹ̀ tú àrùn nìlà àpòkọ́kọ́ mọ́rí ẹni ọjọ́ tí wọ́n gba iye ògùn wọn làwọn ọgbà fani ló tún fẹ́ ifá ni wọn nílẹ̀ bọ́ wí ló tún fẹ́ ó nítorí pé wíwí tí wọ́n wí tẹ̀mí wọ́n wí létí ọ̀rọ̀ wa fífọ̀ tí wọ́n fọ tẹ̀mí wọ́n fọ lọ́kọ̀dì àgbàdo ìgbọ̀ wí ẹ̀mí pé lọ́mọ ẹ fi wí tẹ̀ lọ́wọ́. irú gbèsè yẹn ká ọmọdé ló bá ní ikú ikú gbiri àká lórí ẹkù ilẹ̀ ní kìtìkìtì tí ìlú rẹ̀. irun kúkúrú àtẹlẹ abẹlẹ gíga adibafa abẹbẹlẹ nígbà táwọn ti bẹrí bẹ sọ kẹdẹrẹ lójú ajá rí lómi lójú alága odò wọn náà wo yẹrẹyẹrẹ oòrùn wọn náà wo yẹrẹyẹrẹ oòrùn ojú onígbà táwọn ní súnmọ lè jagun abẹ lẹ́yìn lẹ́yìn lọmọ ẹranko jẹ. Eh! ilẹ̀ ilẹ̀ igbó ló ni ó gbé ọ ìjókòó wàrà wà ní mímọ́ dáwọ́ ẹ̀ bọ́dọ̀ màá wọ́ màá mo ti dáwọ́ ọjọ́ ládé bá fẹ́ rí gàlà tó náà bì kankan ọdún kan ní pẹ́ni kọ́kọ́ já kọ́kọ́ kọ́run kan ní wọ̀nyẹn kọ́kọ́ já pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ilé mi ní nànà mi mọ̀ ń tọ̀ tó bá ní wọ̀n ní délé ọ̀gbọ́n ọ̀gbọ́n ní kí n kọ́kọ́ olúwẹ̀ ilẹ̀. ṣé ẹ òkìdá àkàfẹ́ ní ẹ̀yìn kan lẹ́nu ẹ̀yìn méjèèjì ìṣèbí ìlẹ̀sù yá yín lò èmi ọba lẹ́tọ́ ọ̀ọ́rí ẹ̀ṣẹ́ ọ ẹ wò mí oúnjẹ Ọbàtálá mo wá fún Ọbàtálá ló ń fẹ́ jẹun ṣàmùṣàmùṣàmù èyí mọ̀ pé ikú ló gbọ́ ikú àbí ìdákẹ́ ikú ló gbọ́ ikú àbí gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tí ó gàtẹ́ gàtẹ́ ikú kò rí ọ̀rọ̀ ọ̀rọ̀ gbìràmù nílẹ̀ ikú kò rí ìgbà ìgbà gbìràmù nílẹ̀ ojú ọlọ́kọ̀ báyìí ó dìnà bò fí mọ́rí ọkọ obìnrin padà ọ̀dọ̀ ọlọ́bìnrin pọ̀. àtàlọ́lẹ̀. tó mo dúpẹ́ o ẹ̀yin ìyá mi ọ̀pá kálàkà akímọ̀jà kan tẹ́lẹ̀gùn ìyá mi tí ẹ̀jẹ̀ lọ́jọ́ ti wá mi ẹ̀yin ògidì tó fọ́ pẹ́wù ẹ̀yẹ ṣẹṣẹṣẹṣẹ fọ́lájẹ́rọ̀ àgbà ẹ̀yin ìyálẹ̀jì tá a bá pọ̀ wọ́n lẹ́kùn ìkẹ́kẹ́ tá a pọ̀ wọ́n lẹ́kùn ìkàgà ìyálẹ̀jì